جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ayin ọlọ́run bá yìí gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí ọlọ́run bá láti yìí nínú títóbi àti gbígbàngbà ọlọ́run bá ajẹ́rì pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó nìkan ni ọba tí ó tọ́ láti máa gbé ìjọsìn fún láti máa jọsìn fún a sì jẹ́rì pé annabi sallallahu alaihi wa alihi wasallam ẹrúsìn ọlọ́wọ́n bá ní òjísí ọlọ́wọ́n bá ní alékún ìkẹ́ ọlọ́wọ́n bá adún ọlọ́wọ́n bá kó ma bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alẹ́ nabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ̀lé àwa ọmọ ìyá lápapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹgbẹ́ bí a ṣe mọ̀ wípé a ìjókòó wa yìí ó jẹ́ ìjókòó tó jẹ́ sí wípé a mọ́ fi ń yanjú àwọn àlámọ̀rí ẹ̀sìn ní ìbámu sí àgbọ́yé àwọn salaful umma ní ìbámu sí àwọn àgbọ́yé àwọn ẹni rí ìsáájú àwọn tí wọ́n jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọmọlẹ́yìn anábi sallallahu alaihi wa alihi wasallam tí àgbọ́yé wọn dáa jùlọ tí ẹ̀sìn wọn tó lálàáfíà jùlọ tí ìlànà wọn tó dúó dédé jùlọ ìjọkó yìí ló ń gbìyànjú àti sàlàyé fún wa àwọn alámàrí ẹ̀sìn ní ìbámu sí àwọn àwọn ẹni wọ̀nyí kí ọlọ́run bá lè kẹ́lá kí ó bá kẹ́ gbogbo wọn látara báyìí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé nípa àwọn nǹkan tí ó jẹ́ yẹn lórí ẹni kọ̀ọ̀kan wa láti gbàgbọ́ yẹ nípa ìlànà ahli sunnati wal jama'a bákan náà ni gbogbo àwọn nǹkan tó yapa sí ìlànà ahli sunnati wal jama'a ilé tó jẹ́ sí pé wọ́n sì ń pé àpè mara wípé àwọn nǹkan wọ̀nyí ó wà ní ìbámu sí ìlànà ahli sunnati wal jama'a òun náà ni a ń gbìyànjú àti tún sàlàyé lẹ́yọkọ̀ọ̀kan kí gbogbo wa kí a lè bá là kúrò níbi àwọn ìròyìn eléyìí tí ó yapa sí ìròrí alùsùnnà wal jama'a ṣùgbọ́n tí wọ́n sì فلاني أرى أما الإخوان المسلمون وعليكم السلام ورحمة الله وبركاته أرى أما الإخوان المسلمون أرى أما أولاني أنقبين أجواء تتان إمالسي ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة كانت يوبا قارون يوبا سينا كل قارون كل سينا lẹ́yìn tí àlàyé tó bá ti wá bá kẹni tí ó sì mana tí ó là kó lè bá mana kó lè là lẹ́yìn tí àlàyé ti wá bá àwọn al-Ikhwanul Muslimun ni àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè wọ́n ní Muslim Brotherhood àwọn ẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ tó jẹ́ sí pé wọ́n fọ́kàkiri àgbáyé ni wọ́n fọ́n káàkiri àgbáyé wọ́n dẹ̀ ní àwọn ìròrí àtàwọn ìlànà eléyìí tí wọ́n ń pèpè sí eléyìí tí wọ́n fọ́n káàkiri ní àwùjọ wa tí a bá bẹ̀rẹ̀ sí máa mẹ́nubà àwọn nǹkan wọ̀nyí a ti mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ sẹ́yìn eléyìí tó yẹ sí wípé gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá ní kí ó máa fi ọkàn kó máa fi tẹ̀lé wa lọ yóò ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú àwọn nǹkan tó jẹ́ sí pé èyàn mọ́ fi ń dá àwọn al-ikhwan al-muslimun tí èyàn mọ́ fi ń dá wọn ma àbí pé àwọn tó bá ti jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyí òun náà ni wọ́n mójútó tí wọ́n pàtàkì tí wọ́n sàkúlé kan rẹ̀ tó dẹ́n pípè sí àwọn yìí rí àwọn al-ikhwan al-muslimun ni àwọn muslim brotherhoods àwọn nìyẹn àwọn yìí oníbídà ni wọ́n oníbídà ni wọ́n gẹ́gẹ́ bí àwọn onísúfí wọ́n ṣe jó ní bídá gẹ́gẹ́ bí àwọn Khawarij wọ́n ṣe jó ní bídá gẹ́gẹ́ bí àwọn Shia wọ́n ṣe jó ní ni ẹnu àwọn olùmọ́kò nígbẹ̀yìn lórí àwọn Ikhwanul Muslimun wípé ní bídá ni wọ́n àwọn apákan olùmọ̀ ní ọwọ́ ìbẹ̀rẹ̀ látara bí àwọn Ikhwanul Muslimun bí wọ́n ṣe jẹ́ munafiqun bí wọ́n ṣe jẹ́ tó àwọn tó jẹ́ nǹkan tó gbẹ̀yà munafiqun àwọn ẹni tó jẹ́ sí pé nǹkan tó ma fi hàn sáwọn èèyàn níta ó yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn nínú inú wọn yàtọ̀ síta wọn ẹ̀sùn kí bí ìṣùwà ṣe rí nìyẹn mú ti sàlàyé fún wa bẹ́ẹ̀ ni pé dáẹwà ìkan nínú àwọn ọ̀gá àwọn ìṣùwà muslimun rí báyìí sí ó sọ wípé dáẹ̀wà rí ó ní zọ́hìr àti bátín àbí ó inú àti ta so mo ti sàlàyé gbogbo àwọn eléyìí sẹ́yìn eléyìí báyìí ní fáàkì ni ìmá ṣe ìwà mùnáfíkì ni ó jẹ́ sí wípé nǹkan ní ojú méjì ọ̀tọ̀ ni inú ọ̀tọ̀ ni ìta so ọ̀tọ̀ ni nǹkan tó mọ̀ fi hàn sáwọn èèyàn níta ọ̀tọ̀ dẹ̀ ni nǹkan tí ó jẹ́ pàápàá wọn nínú so bí àwọn àdìsíwánù sí mú ṣe rí lélẹ́ yìí so látara nifaq iṣẹ́ ìwà munafik tó pọ̀ lára wọn àdìsíwánù sí mú tí mo sàlàyé tán sí wípé nǹkan tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n dúó lé lórí gan ó yàtọ̀ sí nǹkan tán fi hàn wọ̀nyàn níta títí tí ó fìrí pàwọn sí kíni àwọn pàwọn èèyàn wọnú ẹgbẹ́ yìí tán kí wọ́n tó yẹ̀ṣẹ̀ máa pàápàá kí nìkan tí ẹgbẹ́ ń pèpè sí bí àwọn oníṣúfí náà ni ẹ̀rọ àwọn oníṣúfí wọ́n máa sọ fún wípé kò sí nǹkan kan nínú súfí jù la ilaha illallah lọ káṣe subhanallah káṣe alhamdulillah káṣe wúrìdí ìkàtẹ́ ń pè ní alwirdu nínú èdè àti nínú àgbóyé nǹkan tó dáa ni ó yàtọ̀ fún nǹkan tí àwọn súfí ń lò sí tàbákà ń sọ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúfí lásùfí bidal ṣùgbọ́n tán al-adhkar òun náà ni al-awrad tí jámọ́ rẹ̀ jẹ́ tí fún mufrad rẹ̀ jẹ́ al-wirdu àti al-dhikru síra ìsìn wọ́n ni wirdu láwọn ṣe àwọn ṣe wírìdí ni ṣùgbọ́n ẹ̀ padà máa rí ní haqiqah ní òdodo wípé tẹ bá padà wọnú ìlànà yìí tán ẹ rí pé nǹkan tí wọ́n ń ṣe so ìgbà tí ẹ bá pẹ́pàá sí wọ́n wọlé sí bẹ́bá sí ní wùsùl tẹ́wà sọ́là sí bẹ́ẹ̀ ni àwọn nǹkan yóò mọ̀ yíyí sí ṣùgbọ́n tẹ́ bá tó bá jẹ́ ta ní gbangba báyìí tó máa sọ fáwọn èèyàn lórí rédíò tv tó máa sọ fáwọn èèyàn láwọn ayé ibi bá ní sọ̀rọ̀ wọn òun náà ni ilaha illallah yọ̀rọ̀ dẹ̀ ni tẹ́ bá wọlé tán ilaha illallah tẹ́ bá dípò àwọn ipò kan tán ẹ̀mọ̀ pọ̀ kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àtìsíwájú sí lónà ní ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn ó dàrú mọ́ apá kan àwọn àfáà lójú débi pé látara ìyìn tí wọ́n fi ń hàn wọ́n níta àrí nínú àwọn àfáà tó ní àjẹmọ́ dáadáa ni wọ́n kò sí nǹkan tó burú pẹ̀lú wọn kò sá burú lára wọn nítorí nǹkan tó fi ń hàn àwọn àfáà yẹn níta tó yàtọ̀ fún bọ́n ṣe rí gẹ́gẹ́ nínú nǹkan tó fi ń hàn sáwọn àfáà yẹn láwọn àfáà yẹn fi sọ̀rọ̀ lórí wọn nígbà yẹn sẹ́mọ̀ pé nǹkan tó bá dẹ̀ nǹkan tó yẹn bá dẹ̀ fi hàn àwa ò lè mọ̀ kọ̀kọ̀ rẹ̀ àfìgbà tó bá tó hàn sí wa àmọ́ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ àwọn al-Ikhwan Muslimun tó padà wá hàn sí àwọn olùmọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ẹ̀hẹ́ báwọn eléyìí ṣe rí gan rí nǹkan tó fi hàn síta yẹn ẹ̀tàn lásán ni bá ṣe rí gan rí ìgbà tí àkíkọ pàápàá bí wọ́n ṣe rí gan wọ́n lọ máa kà fún yín nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà ti sọ nípa wà lè ṣíwánú muslimun nígbàtí wọ́n ti mọ̀ wọ́n nígbàtí àṣírí àwọn àdìsíwánú muslimun ti tú sí wọn nígbà tó jẹ́ sí pé wọ́n fi gbangba tí wọ́n fi hàn sí wọn tán fi ń sì ìdájọ́ lé wọn lórí so wọ́n wá ní padà lọ kí làwọn olùmọ̀ sọ nípa wọn lẹ́yìn ìgbà tí àṣírí àwọn àdìsíwánú muslimun tó tú sí wọn lọ́wọ́ irú àwọn fatuwa yẹn náà wọ́n gbé káàkiri ẹgbọ́n nǹkan tí Sheikh Salih ẹgbọ́n nǹkan tí Sheikh um, Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala ẹgbọ́n nǹkan tí sọ nípa Ikhwanul Muslimun ni ẹgbọ́n nǹkan tí Sheikh Al-Albani sọ nípa Ikhwanul Muslimun ni wọ́n ní jama'a tó dáa ni wọ́n wọ́n ní kìníkan àbí ká máa lọ sọ wípé Sheikh Al-Albani Sheikh Salih Al-Uthaymeen ẹgbọ́n nǹkan sọ nípa jama'a ti Tablighi ni kódà wọ́n yìí wọ́n wọ́n ní tàbílì wọ́n lè yàn lè lọ tẹ̀lé wọn lọ jáde wọ́n ní kìíní kan so nígbàtí ọ̀rọ̀ àwọn jamaatu tàbílì nígbàtí ọ̀rọ̀ wọn pamọ́ sí àwọn olùmọ̀ ìtọ́ ẹ pé zọ́hírù wọn in táwọn rí tí wọ́n fi àwọn àfà òun ni wọ́n fi ṣèdájọ́ lé wọn lórí nígbà yẹn nígbàtí àṣírí ohun bí wọ́n ṣe rí gẹ́gẹ́ tí ó ti hàn sáwọn olùmọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí tọ́lọ́wọ́ ó ní pé aláburú làwọn eré oníbídá ni wọ́n ìyẹn gbọ́dọ̀ jìnà sí wọn sórú ẹni àwọn wọ̀nyí rèé wọ́n wà lọ wọn mú àwọn fàtáwá tí àwọn olùmọ̀ ti kọ́kọ́ ṣe nígbàtí àṣírí àwọn wọ̀nyí ò ti tú sí wọn lọ́wọ́ wọ́n máa sheikh Salih Al-Uthaymeen ṣe sọpá àwọn náà sí lórí manhaj sheikh Uthaymeen náà sọ ní fàtíwà wọn kan wípé ìyẹn lè bá wọn tẹ̀blìgì jáde lára wọn ṣé wá sọ pé ẹwà ti torí ẹ̀yọ̀ àwọn náà kónú manhaj ni ẹ ti wà ìmọ̀kan báyìí ẹwà ìmọ̀kan ìgbà tí Sheikh Salih Al-Uthaymeen tán sọ̀rọ̀ tí wọ́n sọ yìí rèé ìgbà tí ọ̀rọ̀ àwọn jama'ati Tabligh àti ọ̀rọ̀ ni tí wọ́n mọ́ pàápàá bí wọ́n ṣe ni wọ́n fi ṣèdájọ́ lé wọn lórí yẹn àwọn yìí dẹ̀ ni wọ́n burú débi pé tábà wà ní ọ̀dọ̀ kódà ẹ máa rí wọn ní ìjòkó àwọn olùmọ̀ wọ́n ti ẹ máa ń pọ̀ dáadáa ní ìjòkó Sheikh Salih Al-Fawzan Sheikh Salih Al-Uthaymeen wọ́n súnmọ́ jòkó àwọn àfáà gan wọ́n wà lọ máa gbé àwọn ọ̀rọ̀ kan fún àwọn àfáà nítorí àti gba fatuwa kan lẹ́nu wọn nítorí wọ́n fẹ́ fún fatuwa yẹn káàkiri ayé nípa wọn so àwọn olùmọ̀ yóò sì dá wọn mọ̀ dáadáa nígbà yẹn zọ́hírù wọn táwọn rí báyìí ni a jẹ́mọ̀ tí ń ṣe dáwà ní wọn jẹ́mọ̀ tó kan jáde pẹ̀lú wọn kí wọ́n súnmọ́ wọn torí pé wọ́n ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá àbí nígbàtí wọ́n tí mọ bí wọ́n ṣe rí gẹ́gẹ́ nìyẹn lẹ́yìn ọ̀rẹ́ yìí tọ́lọ́run bá lékẹ́lá ní pípàrà hàn sí wọn wọ́n padà jẹ́ pé wáyé pé aláburú làwọn ilé náà mi tí mo ń fàyọ́ ń bẹ̀ ni pé àwọn àlèṣíwáni mùsùlùmí pẹ̀lú ìpalọ́pọ̀ gbogbo àwọn olùmọ̀yányán tí wọ́n rìn lànà àwọn sálàfù umma tí wọ́n rìn ojú ọ̀nà àwọn ẹni ìsáájú ẹnu wọn kò lórí pé àwọn al-Ikhwan al ni wọn so àti ń sàlàyé lọ nípa báwo ṣe dá wọn mọ̀ ibi tí abala yìí dé òun náà ni manahiju al-murshidi manahiju al-murshidi àwọn al-murshidun kí ni àwọn ìlànà wọn àwọn onáńpẹ̀ ní al-murshidun nínú àwọn al-Ikhwan òun ni àwọn ọ̀gá àwọn olórí àwọn tó jẹ́ sí pé àwọn ni wọ́n ń darí àlámọ̀rí àwọn ọmọlẹ́yìn wọn nínú àwọn al-Ikhwanul Muslimun àwọn al-Murshidun nìyẹn àwọn ẹni tó jẹ́ sí wípé àwọn ni wọ́n jẹ́ olórí fún àwọn Ikhwan lásìkò kọ̀ọ̀kan kí láwọn ìlànà wọn tí wọ́n pèpè sí kí láwọn ìlànà wọn tí wọ́n là kalẹ̀ fún àwọn al-Ikhwanul Muslimun tó jẹ́ pé títí dòní òun náà làwọn ẹgbẹ́ yìí ni wọ́n ń tẹ̀ láwọn ìlànà yẹn oní ẹnìkan tá fẹ́ gbé yẹ̀wò ẹni alákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ mú nínú àwọn al-murshidun òun náà ni Hasan al-Banna òun lẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ gbé yẹ̀wò kí ni manhajú ẹ̀ àwọn manahij àwọn ìlànà wo òun ni Hasan al rìn lórí ẹnigbà tó wà ní tó dẹ̀ ṣe kí tó dẹ̀ pèpè sí bákan tó gbé ìròrí al-Ikhwan àwọn muslim brotherhoods tó gbé ìròrí wọn kalẹ̀ lé lórí kí láwọn ìlànà náà òun náà nìkan tí a kọ́kọ́ gbìyànjú àti gbéyẹ̀wò inṣàlọ́ manahiju hassan al-banna òun láàkọ́ gbéyẹ̀wò nítorí pé hassan al-banna náà ni ẹni tó dá ẹgbẹ́ yìí lẹ̀ ìròrí ẹ̀sìn ni àwọn al-ikhwan muslimun òun ni wọ́n tẹ̀lé hassan al-banna nínú àwọn ìlànà rẹ̀ eléètọ́ ẹkó burú gidi gan tó fi yapa sí ìlànà ahlu sunnati wal jama'a ilé tó yẹ sí pé mo fẹ́ kí a sàkíyèsí ẹ̀ dáadáa ó ń bẹ lára àwọn èèyàn láwùjọ wa yìí tẹ́ ma gbọ́ tún ma sọ tẹ́ ma gbọ́ tún ma pèpè sí gbólóhùn tó dáa olàwọ́ ma ń pè nítorí pé ṣe rí ni tàbá ní ká fi ọpọlọ ká so nítorí pé ó wá ṣe dédé ọpọlọ àwọn èèyàn nítorí àwọn èèyàn mọ̀ pé ẹ̀hẹ́n ọ̀rọ̀ tó dáa lẹ́ni yìí sọ̀nà ẹ ma gbọ́rọ̀ ẹ̀ dáadáa kí ni nǹkan náà sa'a Hasan al-Banna ila jazbi jami'i atyaf al-mujtama' bi ikhtilafi tawjihatiha al-aqaidiyya wal-fikriyya khalfa qiyadatihi Hasan al gbìyànjú láti fa gbogbo àwọn èèyàn láwùjọ láti fà wọ́n mára láti kó gbogbo wọn jọ láti kó wọn láti ṣọ̀kan láti ṣe gbogbo wọn lọ́kan ó gbìyànjú rẹ̀ gan bi ikhtilafi tawjihatiha al-aqaidiyya wal-fikriyya khalfa qiyadatihi naam bi ikhtilafi tawjihatiha pẹ̀lú oníranran ibi tó ń kálukú wọn dájúkọ alàkọ̀ìdíyà nínú àkídà ìwọ bá jẹ́ súfí ìwọ bá jẹ́ àṣàárì ìwọ bá jẹ́ kọ́rìjì ìwọ bá jẹ́ rọ̀fídì ìwọ bá jẹ́ jahmi gbogbo tó bá wù kó má ṣe pátápátá gbogbo tó bá wù kó ní lákìídà láti sọ́kàn gbogbo ìròrí tó bá wù kó má bẹ fún ọ Hassan Banna gbìyànjú láti ṣe sínú ẹgbẹ́ rẹ̀ Hassan al-Banna iware lam yakun lahu khusumatun diniyatun ma'a ayyi ta'ifati min at-tawa'if Hassan al-Banna ò bá ẹni kankan nínú àwọn ẹgbẹ́ tí ń bẹnu ẹ̀sìn kò bá nìkankan sọ̀tánu wọn kò bẹ́ nìkan jánu wọn gbogbo wọn pátápátá o ni Hassan al-Banna famara kò ní ìjà Hassan al-Banna rẹ̀ lam takun lahu khusumatu ma'a rawafid Hassan al-Banna ò bá àwọn arrawafid kò bá wọn jà àwọn ni wọ́n pè ní arrawafid àwọn ni alladhina sabbaw sahabata rasulillahi sallallahu alaihi wasallam kaftaruhu àwọn arrawafid làwọn tó jẹ́ sí kó máa ń bú àwọn sahabi annabi sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ máa ń pè wọ́n ní kèfèrí Hassan al-Banna wọn jà ó fà wọ́n mọ́ra wípé gbogbo apáratá kájọ máa ṣe papọ̀ àwọn wọ̀nyí rèé za'amu anna al-qur'ana naqisun wa muharrafun nínú àwọn àròrí nínú àwọn àkídà àwọn ar-rawafid ó ní pé za'amu anna al-qur'ana naqisun wa muharrafun wọ́n gbà wípé al-qur'ani tí a ń kà yìí wọ́n ní tírà yẹn kò pé al tó wà lọ́wọ́ wa yóò pé èyí tó wá kù wá ń kọ́ wọ́n ní olórí àwọn ọwọ́ rẹ̀ lọ́wà ibo lórí yíwà wọ́n nínú sirdab ó nínú tunnel nínú tọ́nẹ̀lì lọ́wà ó ń padà bọ̀ wá nígbà tó bá padà wá ní ó wá mú eléyìí tó kù nínú alkùránì tí ò pé yẹn yóò wá mú wá fún wa so lọ́dọ̀ wọn alkùránì tó wà lọ́wọ́ wa tíra tí ò pé ni nínú àdìsọ́kà àwọn kíníyẹn àwọn àrọ̀wátò lò níyẹn wọ́n muharrafun wọ́n ní kódà alkùránì lẹ́yìn tí ò pé tán wọ́n tó ti yí bí báíbù pé àwọn sọ̀hábà rèé wọ́n lé lérí burúkú ni wọ́n wọ́n ní kéfèrí ni wọ́n àwọn ni wọ́n yọ àwọn àyà kan kúrò nínú alukur'an àwọn ni wọ́n sì yí àwọn àyà kan nínú alukur'an nítorí ìfẹ́nu wọn fún bí àpẹẹrẹ àyà tó sọ nípa khilafa ali pé ali lọ́gbọ̀rọ̀ jẹ́ khalifa àwọn sọ́ọ́bà ti fẹ̀tánú yọkù nínú alukur'an ni lọ́dọ̀ àwọn rawafid ẹ́n àwọn míì wọ́n yí ṣe bá nísìn nítorí ẹ̀ làwọn sọ̀hábà fi tọ́ sí èpè lọ́dọ̀ àwọn Rawafid nítorí ẹ̀nà ibi tọ́ sí ìmọ̀pẹ̀wọ́n ní kèfèrí ìmọ̀bú wọn pé bá nìsìn Hasan al-Banna ní kò sí tó burú tí àkídà ti yí nìyẹn ẹjá jọ ṣe papọ̀ kálọ gbàjọba mùsùlùmí náà ni gbogbo wa àwa yé àwa àwọn òkórira yín o àwa nífẹ̀ẹ́ yín o ẹ́ Hasan al-Banna bóò náà ṣe ń wí nìyẹn nígbà yẹn ẹgbẹ́ báwọn kan ṣe ń wí láwùjọ wa náà ń sìn yá rí ẹ̀yin TMC àwọn òkórìíra yín o àwọn ọba yín jà wà nífẹ̀ẹ́ yín o àbí bẹ́ẹ̀ ni Hassan al-Banna náà ń pépè nígbà nílé ayé síbi wípé kí àwa àtàwọn sí àkájọ máa ṣe papọ̀ kásúnmọ́ra wa kájọ máa ṣe sí ẹ̀rí ibi tó ń kálukú wa ibi tààtijọ́ yàtọ̀tọ̀ síra wa yẹn ẹjá gbàgbé rẹ̀ ẹ ká máa ṣiṣẹ́ lórí common goal tọ́pa ó fi gbé kọ́ ìdà kankalẹ̀ na ta'awanu fima ittafaqna alayhi ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه نتعاون اما نراوا لوو فيما اتفقنا عليه níbi àwọn nǹkan tí a jọ gbọ́ra wáyé lórí ẹ̀ níbi àwọn nǹkan tí a jọ ní in common gbogbo orí wa tó bá jọra wọn gbogbo ìlànà wa tó bá jọra wọn ẹja jọ máa rawa lọ́wọ́ lórí ẹ̀ ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه sẹ́rí bí àwọn bí táà ti yapa ara wa yẹn ẹjẹ́ ká overlook ẹ̀ fúnra wa ó kálukú kó overlook gbogbo bí tí ṣé wọ́n sọ yí pé àkíyà rẹ̀ pé kò ní dá fáwọn sọ̀hábà kèfèrí ni wọ́n ok kò sí wàhálà àmọ́ wọ́n náà má takọ̀ àwa náà ṣé wọ́n sọ pé súfí ni wọ́n kò sí problem ṣé wọ́n sọ pé kọ̀ọ̀rìjì ni wọ́n kò sí problem common náà ni pé gbogbo àṣàgbà Hassan al-Banna ṣe nìyẹn gbogbo eléyìí tí mo mo kàn ń Hassan al-Banna tó lẹ́nu mi lè máa wó pé àà ó ó sì wá lè ṣerú nǹkan yẹn torí gbogbo ẹnikẹ́ tọ́lọ́run bá ní kó gbọ́ yé pé aburú ni Hassan al-Banna ń pèpè sí yóò máa tako làákàyè rẹ̀ ẹlòmí ò tí rí nǹkan tó burú bí eré náà pé ẹbí mùsùlùmí gbogbo wa kájọ sí papọ̀ náà <laughs> wallahi mo fọ́nà bá búra kò sínú lára àwọn salaful umma dákùn mọ́ wá ibi tí ìgbà tí àwọn kọ̀wárìjì jáde ní àsìkò Usman àti Ali tí wọ́n bá wọn ṣe ní àbọ́gbóhun ti wọ́n naam ìgbà tí àwọn kọ̀dàríyà jáde kí ni Abdullahi ibn Mas'ud sọ nípa wọn Abdullahi ibn Umar kí sọ nípa wọn olóhun bọ́pá bọ́sẹ̀ kú lára wọn abẹ́ẹ̀kọ́ ni abẹ́tìgbàgbé ni nígbà tí wọ́n fún níro nípa àwọn kọ̀dàríyà só ń bá wọn ṣe ní àbí àbóṣe gíní àbóṣe bàráwù fún wọn ó bọ́pá bọ́sẹ̀ kó lára wọn ó jìnà sí wọn ó kórìíra wọn ìgbà tí àwọn Ṣíà jáde kí ni Àlì ṣe fún wọn Àlì pa wọn kódà ibi tí Àlì pa wọn dé Àlì tó sùn wọn náà ìgbà tí sọ̀rí ìgbùn al-Iraqi ìgbà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú rò rí ẹ̀ sí Umar wọ àbó ṣe ìyà fún ìgbà tí àwọn kọwàrí tí zùn kòwé sírọ̀ àtẹ̀mìmì ìgbà tó bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ anẹ́bì sọ àwọn èèyàn lára nípa rẹ̀ ní àbánẹ́bì ní kánà ṣe kama bá wọn ṣe pẹ̀lú bá nìsì ló fi jẹ́ sí àwọn àfáà àtùsíbàhùn fitna aw yusíbàhùn azabun alim kí wọ́n lọ sọ́ra wọn gidi gan ọlọ́wọ́ bá lékelá ń kí ìlọ̀ tó ní agbára ìlọ̀ ọlọ́wọ́ bá ń kí ìlọ̀ yẹn fún àwọn tí wọ́n ń yapa àti ànábì sallallahu alaihi wasallam àwọn oníbídà àtùsíbàhùn fitna kí fitna má dé bá wọn nílé ayé àti ọjọ́ ìgbèrà kìyàmà nígbà táwọn afá ń sàlàyé nípa fitna tí ó dé bá oníbídà nílé ayé o ní pé a fi ìyà jẹ kódà débi wípé ibi tí ni dẹ̀ nílùú

arábìnrin kódà láyín adraktuhu nílẹ̀ gbàwá mi tẹ́mi náà bá bá wọn láyé la'aqtulannahum qatla aadin wa samud ma pa wọn bí wọ́n ṣe pa aada sí samud ni àwọn ìjọ aada sí samud àbí nígbàtí wọ́n dẹ̀ jáde rèé tí wọ́n pa wọn wọ́n mú orí wọn wá lélẹ̀ sí masalasi báyìí abu àwọn ni wọ́n burú jùlọ aláburú jùlọ náà àwọn táwọn èèyàn tán pa lábẹ́ sánmà khayru qatla man qata'a ay khayru qatla man qataluhum àwọn tó lóore jùlọ àwọn tó bá parú àwọn wọ̀nyí ọwà ni bákan náà àwọn táwọn wọ̀nyí bá pa àwọn tí àwọn wọ̀nyí bá pa ni wọ́n lóore jù àwọn táwọn wọ̀nyí bá pa àtàwọn tí wọ́n pa wọ́n yẹn ni pé àwọn tó bá pa àwọn khawarij àtàwọn táwọn kọ̀wárì jì bá pa orí ni wọ́n olóore gidi ni wọ́n ṣùgbọ́n àwọn yìí jẹ́ àwọn kọ̀wárì gẹ́gẹ́ búrọ̀ fúnra wọn aláburú jù lọ nínú àwọn tí èèyàn ń pa ni wọ́n ní agbára gan kìí bá nísìn so ẹgbà wáyé ń muslim kìí ṣe ẹgbà wá tí ó jẹ́ àjòjì lọ́dọ̀ àwọn olùmọ̀ nàbí kí mẹ́fà yọ́n bẹ̀ ni pé àwọn ní umma ẹ ò lè rí láyé ibi tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń wọ́ ní bídá àmára kí lánàbí sallallahu alaihi wasallam sọ nípa madina almadinatu haramun ma bayna a'irin wa thawr faman ahdatha fiha adathan aw awa muhdithan فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا أنا بني إلو مدينة تنوي إلو أوانيو إلو الله قماليني ma bayna ayir wa thawr ààyè tó wà láàrin ayir àti thawr ààyè tó tún lágbára ni man ahdatha fiha adatha ẹnikẹ́ni tó bá dáadáa lẹ́kan nínú madina yìí aw awa muhdisan àbọ́bá fa oníbídí àmara in bá oníbídí àṣe fa alayhi la'natullahi wal mala'ikati wan nasi ajma'in ibi dẹ̀dẹ̀ ọlọ́wọ́ bá ègún ìgbéjìnà sáànú ọlọ́wọ́ bá yọ́ ma bẹ fún àti àwọn màláíkà àti gbogbo èèyàn lápapọ̀ gbàtí ma Málìkì rahimallahu ta'ala tán sàlàyé hadithu yìí wọ́n ní kìí ṣe Madina nìkan lànàbí gbà lérò àbí ìlú wo ló ti dá kíyàmà wó níbi àmára ìdájọ́ tí ọba ń bẹ fún Madina òun náà ni ọbẹ̀ fáwọn ìlú mi tí Madina ọkàn tó gbókan ju tàwọn ìlú mi lọ ni nítorí pé kìí ṣe pé Madina nìkan ló ti yẹ kíyàn ṣe kíni kíyàn jìnà só níbi dá ọyẹ ká mọ̀ bá wọn ṣe níbi ìlú mi àyíbọ̀lá náà ti sọrú ẹ̀ na Hasan al-Banna rẹ̀ ó ní àwọn rọ́fíbọ̀ àwọn arọ́wáfíb káwọ́ wọn mara ká bá wọn ṣe ni kódà kájọ sàṣẹ́kọ̀ pẹ̀lú wọn ó sì ní pé gbogbo àwọn ìyapa tí ń bẹ láàrin wa pẹ̀lú wọn yẹn tí ń bẹ láàrin alùsúnnà àtàwọn rọ̀wáfíìd yẹn káfojúfò kágbàgbé ẹ̀ ká lè jọ ṣe papọ̀ ibo ló ti sọ̀rọ̀ yìí ó sọ nínú tíra ìtàn pè ní zikriyatun lamudhakirat zikriyatun lamudhakirat ní page 249 tí dé page 250 kí lọ́rọ̀ tó sọ mẹ́ ó ní alkhilafu baynahuma ó ní ìyapa tí ń bẹ láàrin àwọn ṣíà àtàwọn alùsúnnà fàwọ́ fi umuri minal mumkin àtàkìríbù fiha baynahuma ó ní àwọn ìyapa yìí ìyapa kan lórí àwọn alámọ̀rí kan tí yẹ́ pé ó pọ́síbù ká bára wa ṣe pẹ̀lú ìyapa yẹn tó ń tí bá ṣe yapa yẹn a sì lè bára wa ṣe pẹ̀lú àwọn nǹkan yẹn ìyapa yẹn ò tó nǹkan tó yẹ kó tó yẹ kó pín wa yẹ́lẹ̀yẹ́lẹ́ kò yé báyìí sí kódà Hassan al-Banna bá débi wípé Yahuda àti Nasara Hassan al-Banna bá problem pẹ̀lú àwọn Yahuda àti Nasara àwọn Christians and Jew kò ní problem pẹ̀lú wọn ó gbà ipá lè bá wọn sí papọ̀ kò lè bá nísìn ilé ìbá ọ̀rọ̀ tí mo sọ yìí kìí ṣe ọ̀rọ̀ tí ó kìí ṣe ọ̀rọ̀ tí ó jẹ́ àdáparọ́ ma Hassan al-Banna tí kìí bá sọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ rẹ̀ àwọn Yahud tó jẹ́ sí pé àwọn wọ̀nyí rẹ̀ wọ́n bú Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àwọn tó jẹ́ sí pé sallallahu alaihi wasallam àtàwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wọ́n kí ogun wọn ní irọ́ àwọn tí Hassan al-Banna ní kò lára wọn kódà ìjà tá ń bá wọn jà ìsẹ́ jẹ́sìn àbá wọn jà jẹ́sìn rárá kí yàn sọ pé àwọn Yahudi àti Nasara àbá wọn jà jẹ́sìn à ní problem pẹ̀lú wọn lórí ẹ̀sìn wọn kí ló sọ tabalawonu ahdathun san'ati tarikh ahdathun san'ati tarikh tírà Hasan al-Banna ni ní mujallad alákọ̀ọ́kọ́ page 455 ó ní inna khusumatana lil yahud laysat diniya sẹ́ríjà tá ń bá wọn yahudi jà iṣẹ́ jẹ́ sí ó ìjà tá ń bá wọn yahudi jà kéṣe gíní kéṣe jẹ́ sí rárá ìjà wo ni ìjà kún gbalẹ̀ wa fẹ́ gbalẹ̀ lọ́wọ́ padà ní ṣe bá ń sí a sì kórìíra wọn lórí ẹ̀sìn leisat diniya leisat diniyatan ìjà wa pẹ̀lú àwọn Yahud kèsè jẹ́sìn eléyìí báyìí ẹ̀yin náà mọ̀ pé Yusuf ọ̀dọ́wí náà sọ̀rọ̀ ẹ̀ àbí ẹ̀kọ́ ni nǹkan tó fà náà lélẹ̀ ẹ jẹ́ kí n rọra fẹ́ ọ̀rọ̀ yìí lójú kí n tó tẹ̀síwájú ṣe ti rí manhajù tí Hassan al-Banna pípẹ̀ sí níbàmú sí àwọn ọ̀rọ̀ ìtìmọ̀mọ́wáyìí ó ní wípé ẹ má bá ẹnìkan kan jà ẹ má gbogbo tẹ ẹnìkan kan ẹ má tako ẹnìkan kan ẹ tí ọ̀nà sáàni ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká ṣọ̀kan kò yí báyìí nísì ẹ jẹ́ kí a ṣọ̀kan lórí common goal lórí àfojúsùn kan tọ́pagbogbo papọ̀ tí gbogbo wa jọ bára wa mú lórí ẹ̀ tá a jọ gbọ́ra wáyé lórí ẹ̀ òun náà bá ló fi jẹ́ sí pé gbogbo èèyàn tẹ bá ti rí láyé ó fẹ́ bá gbogbo èèyàn ṣe lápapọ̀ àti súfí ni ó fẹ́ bá wọn ṣe ẹ́n àtàwọn kọwárìjì ni ó fẹ́ bá wọn ṣe gbogbo àwọn èèyàn yìí ló fẹ́ bá wọn ṣe papọ̀ nítorí kíni nítorí pé káwa mùsùlùmí kásásọ̀kan kásásọ̀kan ẹ má jẹ́ ayapa ẹ má gbọ́ta àwọn ọmọ sọ pé àwa mùsùlùmí ẹ má ayapa kámọ́ ṣe kíní kan kámọ́ ma takora wa ẹgbẹ́ àwọn èèyàn lẹ má jẹ́ takora wa mọ́ yapa àwọn kírísẹ́nù mọ́ rò pé ìròrí àwọn alìṣòwánù mùsùlùmí ẹ ma gbọ́ tó ma pariwo ẹ̀ rádá ẹ́ kódà gan rẹ̀ dáwà ẹnìkan bẹ tó gbajúmọ̀ dáadáa tó ma ń ṣe dáwà against àwọn Christian yìí tó náà ma ń pípẹ̀ sí ni ẹ́ tó ma ń ṣe comparative lecture ẹ̀rì tí bá ń sọ̀rọ̀ ni ká máa máa pín o ká máa máa pín yẹ́lẹ́yẹ̀lẹ́ káàmà máa pín yẹ́lẹ́yẹ̀lẹ́ ìtàwárá bí káàmà máa pín yẹ́lẹ́yẹ̀lẹ́ in tó ń pèpè sí ni pé àti súfí o àtẹ́ntò wà tó pè wà tó pè lẹ́nu ní súnnà o àti gbogbo wa o gbogbo atábára ti pè wà lẹ́nu mùsùlùmí ẹjá sọ̀kan papọ̀ ló fi jẹ́ pé tẹ́ bá rí tí bá ń ṣe lẹ́kṣọ́ rẹ̀ ẹ́ra àwọn èrò tí ó ẹ̀yin lè rí bí ṣe máa ń ṣẹlẹ̀ ní kódà ìkìláàtò àtọkùnrin àtóbìnrin gbogbo wọ́n yín bá ẹwà rọra yín sí stadium bá mú ẹ̀kín observe kò sí pé ẹ̀yin obìnrin ọ̀tọ̀ ẹ̀yin ọkùnrin ọ̀tọ̀ ẹ́sà jòkó lura wọn àti súfí àti gbogbo ẹ̀ nínú àwọn tí ó tó wọ́n pè sí orí stage tí ó máa họ́nà bí àwọn oní súfí ìlú ẹ̀yin náà rígbà tó wá lectures ẹ̀ bó ṣe máa ní tó jẹ́ kí n lọ síbẹ̀ ni pé àwọn òrùrí pé a fẹ́ kó gbogbo èèyàn papọ̀ a fẹ́ kó gbogbo pé a sáfẹ́ sí ọ̀kan ní gbogbo kágbàgbé àwọn differences yẹn gbogbo bí táà ti yapa síra wọn lórí ọ̀rọ̀ àkídà ẹjá gbàgbé rẹ̀ lórí ọ̀rọ̀ manhaj ẹjá gbàgbé rẹ̀ nítorí káà mùsùlùmí ká lè bà kẹnu wálé ṣọ̀kan ìròrí àwọn àlèṣèwárù mùsùlùmí ni ṣẹ̀rí ìyẹn Ọlọ́run àlékẹ́lá jẹ́ kóyọ wípé aburú ni lọ́lọ́run bá àlékẹ́lá fi ròyìn àwọn Yahud ṣẹ̀rí ìkójọ papọ̀ ìṣọ̀kan àbòsí ni Ọlọ́run tahsabuhum jami'an wa qulubuhum shatta tẹ́ bá ń wò wọ́n níbi bí wọ́n ṣe jọ papọ̀ ẹ̀rò wípé wọ́n jọ ẹ̀rò ipọ̀ kan náà ni wọ́n ni ẹ̀rò wípé wọ́n jọra wọn ni ẹ̀rò pé wọ́n papọ̀ ni wa qulubuhum shatta ọlọ́ni ṣùgbọ́n àdìsọ́kàn wọn ìtí ń bẹ̀lẹ́ mi ẹnìkọ̀kan wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtún kálukú dì sínú gbáyà ọ̀tọ̀ọ̀tọ̀ ni súfí ń bẹnu wọn ṣírí ń bẹnu wọn kọ̀ọ̀dìjí ń bẹnu wọn mọ̀jíun bẹ́nu wọn gbogbo ẹ̀ pápátá lẹ́rìí láàrin wọn kódà súfí àkódà yahudi nasarani ìbẹ̀ láàrin wọn tahsabuhum jami'an wa qulubuhum shatta ṣẹ́tírí ọlọ́wọ́ bá lékelá ọlọ́wọ́ bá kèése wípé ara wa àbí ojú wa lọ́wọ́ bá lékelá fẹ́ kí á ẹ̀rí pé tọ́lọ̀ ọba àríkẹ́ lẹ́ ń pèpè sí Al-Qur'an àdìsọ́kàn tí Ọlọ́run ọba àríkẹ́ fẹ́ gbogbo mùsùlùmí wà lórí ẹni àdìsọ́kàn ẹyọ kan kí ní kọ́lọ̀ ọba àríkẹ́ lẹ́wọ́n pèpè sáàdìsọ́kàn oríṣìíṣìí pé ẹ̀yin tó bá wù yín ẹ̀yin lè nílò àdìsọ́kàn yìí Ọlọ́run àríkẹ́ tó fàyè gbélé náà gbogbo yín sáà ẹ̀sá sọ̀kan lórí àdìsọ́kàn yẹn Ọlọ́run àríkẹ́ lá ní ìpèpè ẹyọ kan àdìsọ́kàn kan tọ́lọ̀ ọba àríkẹ́ ń pè wá sí nípa Ọlọ́run ọba nípa àwọn àjíṣẹ́ Ọlọ́run ọba nípa àwọn màláíkà nípa tíra nípa ọjọ́ gbẹ̀dà kìyàmà nípa kọ́dà abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá nìkan sì ní ìlànà tọ́nà bá gbé kalẹ̀ tọ́nà bá nìkan fẹ́ ká fi ṣe gbọ́ àwọn nǹkan wọ̀nyí ìlànà yìí nìmi ọlọ́run bá nìkan fẹ́ kẹ́ fi ṣe kódà ìkòkò sójú ọ̀nà ọlọ́run bá ọlọ́run bá nìkan ní ìlànà tọ́nà bá nìkan gbé kalẹ̀ ká fi pèpè abẹ́ẹ̀kọ́ ni ìlànà yìí sì ni gbogbo àwọn ẹni rẹ̀ ṣáájú ni wọ́n rìn ìpèpè yẹn yìí ẹ̀ láti lè sọ̀kan ẹ̀gbọ́n nǹkan tọ́nà bá nìkan sọ ọlọ́run bá ní kẹ́sì pé wá síbi kásọ̀ kan ọlọ́run bá ní ẹdìmú bihablilá okùn ọlọ́run bá jẹ̀míàn lápapọ̀ kí lọ́lọ́run bá ní kẹ́sìkádìmú okùn ẹyọ kan ṣoṣo náà ni òun náà ni àdìsọ́kàn tó lálàáfíà òun náà ni alkùránù karim tàbá sọ pé àdìsọ́kàn tó lálàáfíà tàbá sọ pé islam tàbá sọ pé alkùrán gbogbo ẹ̀ nǹkan náà ni nítorí pé àdìsọ́kàn tó lálàáfíà táwọn yìí náà ni kùránì náà pèpè sí kùránì náà nìyẹn inú kùránì láti rí tọ́bá ilé kùránì lásọ ó ti yẹ́ bá ní sí ọwá jẹ́ pé islam náà lásọ kò sí nkẹ́kẹ́ tó pè sí islam tàbáfẹ́ ma tán pè ní islam ó láti rí inú al-Qur'an náà ni so gbogbo ẹ̀páwátá ó yẹ́ bá ní sí nkẹ́kẹ́ náà ni àtàrísọ́kàn tó dáa àti islam tó lébé kò lè sí islam láì sájìkọ́kàn tó dáa kò lè sí méjèèjì láì sí Qur'an ibi Qur'an láti yẹ́kẹ́ ni láti fa islam yọ láti fa àtàrísọ́kàn tó dáa yọ àbẹ́ẹ̀kọ́ ni ọlọ́run wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ yapa ẹ gbọ́dọ̀ yapa yẹn ni pé àdìsọ́kẹ́ ẹyọ kan yẹn ẹ gbọ́dọ̀ yapa lórí ẹ̀ orí ẹ̀ ní gbogbo yín gbọ́dọ̀ máa wà tá a bá ti rẹ́yìn kan tó bá ti lè yapa kúrò lórí ẹyọ kan yẹn lórí hablullah ìtọ́nà ọba ilé kan pè wá sí yẹn irú ẹni wala tafarraqu sọtọ́nà ọba ilé kan pè wá sí ibi ìṣọ̀kan ọlọ́run ọba ilé kan pè wá tó bá léèyàn ṣọ̀kan yẹn náà ni pípọ́ jẹ́ sí pé nǹkan yọ kan ní gbogbo wọn pátápátá ni wọ́n jọ dúró lé lórí ìṣọ̀kan gẹ́gẹ́ ni ẹ́ fọ́yẹ́ pé nǹkan yọ kan ohun ẹyọ kan náà lóhun wọn ìròrí kan náà ìròrí wọn ìlànà kan náà fi ń ṣe lọ́wọ́ bá wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu ẹ̀wọ́ nínú àyà kan so ọlọ́wọ́ bá lẹ́kẹ́ láńkò wá síbi ìṣọ̀kan ó Hassan al-Banna wá ní kásọ̀ kan lórí ìfọ́nkayẹlẹ̀yẹlẹ̀ lórí ìfọ́nkayẹlẹ̀yẹlẹ̀ pé ẹ fi Rọ́fídì lẹ̀ ẹjọ́ sí tó bá fẹ́ kódà àwọn ìyapa tí ń bẹ láàrin wa rẹ̀ ìyapa fẹ́ pé ó pọ́sìbù ká bára wa ṣe lórí ẹni irú pẹ̀pẹ̀ yẹn àwọn èèyàn náà ń pè láwùjọ àbí wọn pè láwùjọ wa wọ́n ń pè náà wọ́n sọ fún yín pé èmi ti rí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tó ẹgbẹ́ kódà ìgbà tí à ń gbógun ti jàbàtà tá ń sàlàyé jàbàtà lọ́wọ́ wọn a máa pè ní pé àkílódé fàfà ilẹ̀ ẹmọ́ fẹ́ mọ́ tako gbogbo ẹmọ́ tàfàwé èèyàn mọ́ àwọn mùsùlùmí ẹ̀ ń fàlùú mọ̀ kábá yẹn ẹjá sọ̀kan wọ́n rí ìtako onísúfí ìtako àwọn jàbàtà ìtako àwọn ṣíà sí ìfàlùú mọ̀ káyẹlẹyẹlẹ torí pé tàbá ti ń tako wọn a ní sọ̀kan wọ́n máa kórìíra wa àjọ máa kórìíra ara wa àmọ́ wá gbógun tira wa àwọn kèfèrè mọ́ wá fi wá sí yẹ̀yẹ́ ẹjá gbàgbé àwọn differences yẹn aburú lélẹ̀ yìí káwá pretend bí ipa pé bí ìgbà pọ̀ kan ni wátà sí mọ̀ pé àjọra wa o káwá máa pretend bí ìgbà pé kò sí problem láàrin wa ẹjọ́ ọ̀nà sábà ń sè ká máa wá ṣọ̀kan ojú ká sì máa yapa ẹ̀mí ẹ̀yìn mi gbọ́yé lórí àwọn àlámọ̀rí tó yẹ kó ní agbára gan lórí àwọn àlámọ̀rí tó yẹ pé àsásù díìnì ni ìpìlẹ̀ ẹ̀sìn wa ni ló gbẹ́sìn wa dúró so a ma wá ṣe bí ọmọ ìyá lójú nítorí àwọn tó jẹ́ kéfèrí kẹ́lẹ̀ bá rò pé bọ́yá ìkan náà ni wá táwa gán sì mọ̀ pé wàláhì ìṣe kan ó yé wa bẹ́ẹ̀ pa ìṣe kan ibi àìṣọ̀kan wá yẹn ni ẹja lọ mú tó pé kí ni òun wá ṣọ̀kan ẹja wá pèpè sí nǹkan tó yẹ ká fi ṣọ̀kan yẹn ká pèpè sí pé nǹkan tí òun wá ṣọ̀kan rèé ìwọ rò máa ṣe ìsìláàmù báyìí tó bá mọ̀ pọ̀ tó bá sì lórí ìgbà tó bá sì dúró pé ọ̀nà tó fẹ́ gbà àti islam rí islam burúkú ló ṣe eléyìí ṣe islam tọ́lọ́wọ́ àríkẹ́lá fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam káwá pé gbogbo èèyàn kó fi wá wọn jágbàjàgbà yẹn káwá pé wọn lọ sí di nǹkan ẹyọ kan ṣoṣo wọ́n jẹ́ wípé gbogbo apáwátá inú Qur'an láti mọ mẹ́sìn wa inú súnà Ànábì láti mọ mẹ́sìn wa ní ìbámu ságbọ̀yé salaful ummah láti mọ̀ dúgbọ́ yìí gbogbo wallahi ọ̀kan láṣe kódà bí èèyàn bá wà ní Ìlọrin bá ṣe wà yìí tí èèyàn kan sì wà ní Kàfàǹṣà dèdè dáwà kan lájọ máa ṣe torí pé ibì kan láti jọ mú mi ibì kan láti jọ mẹ́sìn àgbọ́yé kan láti ìbìjọ ń tu ẹ̀rí mi gbọ́yé tó fi jẹ́ pé tẹ bá rí èèyàn tó jẹ́ sálàfí nílẹ̀ yìí gbogbo bí ṣe ń ṣe dáwà rẹ̀ lẹ́ tẹ bá padà lọ sí ìlú mi tẹ bá padà sálàfí náà ẹ padà máa wòfin ẹ dákun bẹ́ẹ̀ ni iná ni gbogbo wọn ṣe mú mi ẹ̀tí ọ̀nà sáà wọ́n ṣọ̀kan níbi ìmúra wọ́n ṣọ̀kan níbi ìjọsìn wọ́n ṣọ̀kan níbi ọ̀rọ̀ sísọ wọ́n ṣọ̀kan níbi pẹ̀pẹ̀ sójú ọ̀nà náà bá wọ́n ṣọ̀kan nínú ròrí wọ́n ṣọ̀kan nínú àrísọ́kàn ìtẹ́ni ìbá sọ nípa ọlọ́ọ̀bá lẹ́ni yìí náà sọ ìtọ́ bá sọ nípa àwọn màlẹ́kà ni ó ẹni yóò ní máa gbé sókè kí tọ́wọ́ máa fàálẹ̀ pé ẹ ẹ tàbá ní ká ṣe kíní ẹ ẹ àríwọ̀n ti sídì kan kí ọ sọpá òòrò ní fídíò àti sídì kan inna lillahi wa inna ilayhi raji'un ilé ìbáyẹ̀ burúkú manhaj Al-Albani gbogbo ẹ̀rẹ́ tẹ́ bá ti rí tí ń sọ yí pé àfá èmi ò gbogbo àwọn wàásù yìí àtakò àtakò àtakò èmi ò láìkì àtakò ẹfún kálukúlẹ̀ ẹfẹ́ ma fàlù ń mọ̀ká yẹlẹyẹlẹ ẹfẹ́ ẹ̀yìn gbọ́gbónà yẹn ni tó lẹ̀ ń fàlù ń mọ̀ká tàwọn ilé ń pàlù ń mọ̀ yẹlẹyẹlẹ ẹ̀dàkùn ẹmọ sọ́gbónà yẹn gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè gbọ́ kádẹ̀ takò aburú táwọn èèyàn ń ṣe nínú ẹ̀sìn lákìídà tí ò lálàáfíà tó fẹ́ mọ́ sínú Islam ní manhajù tí èsà ara rẹ̀ tó fẹ́ mọ́ sínú Islam kátàkò kágbógun ti àtàwọn tí ń pèpè síbẹ̀ ilẹ̀ yìí rí sí pàrún pàlú mọ̀ a oníbídí àlẹ́yìn gan wallahi ó dájú bẹ́ẹ̀ lẹ́yìn fi rí yẹn ni asanubá náà náà sọ máa padà ká inshallah báyá tọ́nà bá ní káyẹ gbàmílálẹ̀ báyọ̀ sí gbàmílálẹ̀ kò sí kanjú ọlá tó ń bẹ bí ọlọ́ tó ń gbà à ń ẹnu ẹlájọ́ wáyẹn tọ́lọ̀wà lè kẹ́lọ̀ bá pàwá òṣèlú jari kọ́lọ̀wà lè kẹ́lọ̀ kọ́wọ́ fi kú tó yáwọ́ pàwá a ń bà lọ nìyẹn ajọ wà ń bẹ̀ nìyẹn tí ò ń bí olówó nú ilé yìí báyìí ni pé gbogbo ẹni tẹ́ bá ti rí tí bá ti ń sọrú nǹkan yẹn pé àfà gbogbo wa ìjájọ mọ́ sí papọ̀ àti súfí ni àti kìní kan ni àwọn jàmáà kan bẹ nílẹ̀ yìí ẹ̀yin òkè mọ̀ túnmọ̀ kọ wọn ó sì nítumọ̀ wọ́n sọ yí pé ummatun islamiyya ummatun islamiyya tó ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo mùsùlùmí pátápátá umma kan náà ni ẹfi súfilẹ̀ ẹfi rọ́fíbílẹ̀ pé bá ní sí la shi'a wala sunni walakin ummatun islamiyya ẹjọ́ ìjọba ní sí so kò sí kàtọ́kà wá pẹ̀lú ṣíyà kò sí kàtọ́kà wá pẹ̀lú súnni àwọn tí wá o mùsùlùmí mùsùlùmí ọba àjẹ́ súnfí ẹlẹ̀ rí lára wa kò bá jẹ́ kò bá jẹ́ ṣírí ó lè wà lára wa kò bá jẹ́ súnní ó lè wà lára wa kò bá jẹ́ sáláfí ó lè wà lára wa kò bá tọ́bátà tí lọ fẹ́ bá wa sí abẹ́ sọ gbogbo mùsùlùmí di ẹyọ kan ṣoṣo lórí oríṣiríṣi ọ̀nà ibi tí wọ́n bá yapa sí ẹ tí ọ̀nà sáà eléyìí gẹ́gẹ́ náà ń pè ní ìlànà Hasanul Banna nìyẹn so mo rò pé ó ti clear báyìí mo rò pé ó wọlé báyìí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tí ń sọ orúkọ nǹkan yìí abẹ́ni tẹ́ bá ti rí ń sọ pé èmi ò láìkì rùdúùdù àfá èmi ò láìkì rùdúùdù ń tèmi ìyẹn ni pé kí èèyàn máa tako àwọn èèyàn wọn láìkì ẹ̀ kí wá lọ láìkì nígbà ọlọ́wọ́ ni ni abẹ́ ò kí kódà ibi tọ́lọ́wọ́ bá àlékẹ́lá máa ń ṣe rọ́dù dé inú alkùnrán ọlọ́wọ́ bá àlékẹ́lá kó ọ̀rọ̀ àwọn tí ọlọ́wọ́ bá fẹ́ ṣe rọ́dù fún wa ọlọ́wọ́ sọ pé wọ́n sọ báyìí ọlọ́wọ́ bá àlékẹ́lá bá ṣe rọ́dù fọ́rọ̀ yẹn abẹ́yìn rí ni ọlọ́wọ́ bá àlékẹ́lá sọ pé àwọn yahudi sọ báyìí àwọn nasọ́rọ́ sọ báyìí àwọn asọ́ ibà sọ báyìí àwọn èèyàn báyìí sọ báyìí àwọn ẹni báyìí sọ ẹ̀tọ́ tó yìí sí àwọn pọ̀ ìfẹ́ ma mú wálẹ̀ ọkọ̀kan ní ẹbá alkùnrin kún kẹ́kẹ́ fún rùdú tó gidi gan Ọlọ́run bá lékẹ́ ló mú ọ̀rọ̀ tí wọ́n sọ wa wá kódà Ọlọ́run bá lékẹ́ sọ àwọn tí ń sọ̀rọ̀ yẹn kódà àwọn afrod àwọn individuals pé ìgbà míì rí ọlọ́run bá lè kí ó sọ fáwọn ẹbí pé wọ́n bọ̀ wá bí ó lè rìn kan báyìí rọ́dù rẹ̀ àbí bẹ́ẹ̀ ò kí ń ka kùránì ní o bẹ́ẹ̀ ò kí ń gbọ́ yé ní inú mọ̀ bẹ̀tí mo mọ̀ pé ń ka kùránì mo sì mọ̀ pé ẹ̀ nǹkan yẹn ni kò dẹ̀ kí ń lérò so ẹni tí bá rẹ̀ tí ń wá èrò nítorí pọ́ fẹ́ síkiri ọ ń wá nkẹ́kẹ́ lọ́dọ̀ àwọn èrò yóò fẹ́ máa sáfún tí ó ero mú èrò sáfún ní tó lè máa lérò kú òfun yóò máa sáfún kan yẹn ẹjọ́ ọ̀nà sáfún torí ń wá èrò wọ́n mọ̀ pé kí ọ̀fẹ́ so ẹ bá ti fún kálukú lẹ̀ kó máa ṣe tiẹ̀ ẹ pé gbogbo wá sí ọkàn kún ní sí ni gbogbo bí ní sí gbogbo táwọn ní sí kódà mọ́tò gùn níbi kọjá mọ́ mọ́tò níbi kọjá mọ́ náà nígbà tí ẹ bá ti lè kọ̀ndẹ́mù ẹnìkan tọ́tọ́ sọ̀rọ̀ wọn fún ẹni ah, àwọn bàbá wa nu kódà wọn gbìyànjú gan àwọn ló gbẹ́sẹ̀ wa <laughs> tẹ tó já mọ́lá wọn <laughs> ìrọ́kadà ọmọ oníládàbí gan oníládàbí gan ó <laughs> ẹzá fa fàwọn èèyàn lẹ̀ lórí ìbàjẹ́ ẹ má fún kálukú lẹ̀ lórí ìbàjẹ́ rẹ̀ ẹ má tọ́ṣì ìbàjẹ́ tí ń ṣe tí ó bàjẹ́ sí inú wọn ma dùn gan inú wọn ma dùn sí àmẹ́yìn ẹ sí ma tọwọ́ bọ̀ bàjẹ́ wọn tó ń ṣe ẹ sí ma takò tí ó bàjẹ́ sí so òun náà anábì náà fi ní problem nígbà tó ń ṣe dáwà ẹbẹ́ ẹ̀kọ́ ni wọ́n sọ fánàbí pé anábì sórí gbogbo ilé tó ń sọ yẹn wọn náà lè máa pẹ̀pẹ̀ sí ti ẹ kìí pọ̀ jù ṣùgbẹ́kọ́ wá mọ́ kọ̀ndẹ́mù la ilaha illallah yẹn ó bí àwọn kèfèrí lójú pé kò sí ọlọ́run kò sẹ́ni kankan tó yẹ ká máa jọ́sìn fún àwọlọ́run nìkan irú ọ̀rọ̀ burúkú rẹ̀ ni kò sẹ́ni wọ́n ní tí wọ́n wọ́n náà kọ̀ndẹ́mù ti wá fi ti ẹ kún kò wá ní kò Eh, àtàbẹ̀ gbọ́ ni ẹ pé wọ́n nìkan ni ohun títí ẹnìkan nìkan nìkan gbogbo dáwà yókù sí iye sí nǹkankan mẹ́jàgbọ́ Eyi wọn mọ̀ láwọn kèfèrí mọ̀ sí ànábì jáde a sí àbẹ́rò pé nǹkankan ni kétẹ́gbá ànábì wọ́n láìkì ànábì ní àdámọ́ torí ká sọ pé yẹn lámàánà gbogbo ni ṣùgbọ́n Ma kọ̀ndẹ́mù má sọ ti ẹ náà ní alẹ́bìnrin à tẹ́rí condemnation gan lọ́lọ́ ní kí wá sí láyé pọ́pọ̀rọ̀ condemn ní gbogbo ànẹ́bì tọ́lọ́run láyé wá láyé ọlọ́run bá lè kẹ́sọ pé a ní ibùdóllāha wàtítẹ́nìbù tọ̀gùt kẹwàá condemn ní kẹ́ẹ̀tì fi kankan nílẹ̀ ọlọ́run nìkan ní kẹfìrì ẹ condemn gbogbo nǹkan yòókù tọ́lọ́ ní gbogbo ànẹ́bì ọlọ́run ṣe ní àbí so kí láyé fàyọ́ bẹ̀ ní pé nǹkan yẹn òun ni manhaju asanulbanna wa tako ló fi jẹ́ pé hasanulban sọ wípé kò sí kan tó burú nínú kásíkíní káṣe pẹ̀lú àwọn ṣíà ẹ má tako wọn ẹ fi wọn lẹ̀ ẹ má pọn àlùmọ̀ yìí káyẹlẹyẹlẹ ẹ má ẹjá sọ̀kan kálẹ̀ lọ síkíní kálẹ̀ lọ gbàgbára ẹ̀sùn ọ̀nà dáhùn so ilé yìí bá yìí rèé nǹkan nínú àwọn nǹkan alákọ̀ọ́kọ́ ilé ìtààmà nípa manhaju hasanulbanna ni kódà gan ibi tí ọ̀rọ̀ Hasan al-Banna yìí ibi tí manhajú ẹ̀ tó wọ́dé níbi eh, mu'tamaru kan tó ṣe ní darul markaz al-am nígbàtí eh, ẹgbẹ́ al-ikhwan muslimun tó pé ogún ọdún gẹ́rẹ́gẹ́ wọ́n ṣe conference kan nígbà yẹn ní darul markaz am so yíba nísìn eh, níbi conference yẹn òun ni wọ́n ti ń sàlàyé nípa kí ni nǹkan tí ìṣìwánù gbé dání gan nǹkan tí wọ́n sàlàyé lọ́jọ́ yẹn tí asanubana sàlàyé lọ́jọ́ yẹn pé nǹkan tí ìṣìwánù gbé dání táwọn Yorùbá gbọ́yé òun náà ni musalamatu jami'i tawaif wal milal musalamatu jami'i tawaif wal gbogbo yín pátápátá ìkìwánu fẹ́ fi àlàáfíà bá yín lò ó fẹ́ fi ó ń kálukú lẹ̀kọ́ máa ṣe tó bá wù musalama ní kọ́nfẹ́rẹ́nsì tí wọ́n ṣe ní darul markazi la'am nígbà tó pé ogún ọdún ni Hassan al-Banna deliver speech yìí tẹ́tẹ́ ẹ̀ bá mọ̀ kí ni ìkìwánu gan wà all about ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín kí ni nǹkan náà ò ní pé ìkìwánu fẹ́ fi ó ń kálukú lẹ̀ kọ́ máa gbégbèsí ayé àlàáfíà ìwọ bá sọ pé kò ní dáhùn sọ̀hábà ò ní ráìtì àti máa sọ bẹ́ẹ̀

ó ní walaysat harakatul ikhwanil muslimin harakatun ta'ifiyya ó ní múvmẹ́ntì haraka múvmẹ́ntì al-ikhwanul muslimun múvmẹ́ntì wa ẹmà kátàpẹ̀ ní múvmẹ́ntì múvmẹ́ntì wa ni pé haraka wa ìgbìyànjú wa ní tàn ṣe níṣẹ́ múvmẹ́ntì yìí laysat harakatan ta'ifiyya kìí ṣe haraka kan tó jẹ́ sí pé ẹgbẹ́ kan ló fẹ́ gbé gbogbo ẹgbẹ́ làwọn bá ṣe kéèsì laysat harakatan ta'ifiyatan muwajjahatan didda aqidati kéèsì ẹgbẹ́ kan tá a gbé kalẹ̀ tó jẹ́ sí pé a fẹ́ fi fókọ́sì àti máa takò àkídà kankan àtàkà àkídà kankan ti wá o muwajjahatan didda aqidati min directed sí ẹgbẹ́ kan pé afẹ́ máa takọ̀ àkídà kan afẹ́ máa takẹ̀ ẹgbẹ́ kan àòdíni minal adiyan bẹ́ẹ̀ náà takẹ̀ sí kankan ẹ máa ń rò pé nǹkan tí ìṣúwà ní wá ṣe ni pé ẹ̀bọ́ya afẹ́ pẹ̀gbẹ̀ sákìdà kan afẹ́ takà àwọn àkídà tó kù afẹ́ pẹ̀gbẹ̀ sẹ́sì kan afẹ́ takà àwọn ẹ̀sì tó kù no no no àwòtọ̀ ifati minal tawaif bẹ́ẹ̀ lẹgbẹ́ kan láwa máa takò àtakò ẹgbẹ́ kankan ìwọ súfì lè máa jẹ́ súfì rẹ lọ ìwọ sí ilè máa jẹ́ sí rẹ lọ ìwọ kọ̀ọ̀rìjì lè máa jẹ́ bẹ́ẹ̀ ìwọ jámi lè máa jẹ́bẹ̀ ìwọ nasarani ìwọ yahudi lè máa jẹ́bẹ̀ lọ ọ̀rọ̀ tí mo sọ ìta lọ́sọ́ Hassan al-Banna nípa kíni nípa múfmẹ́ntì al muslim muslim brotherhood ẹ má jẹ́ kó yà yín lẹ́nu mo padà bọ̀ wá tí ma mú wá àwọn christians tí ń bẹ nínú àwọn Ikhwan muslimun àwọn christians tí ń bẹ nínú ẹgbẹ́ yẹn tẹ́rẹ́gbẹ́ Ikhwan political party ni tí wọ́n sọ lókọ ẹ̀sìn nítorí pé ìtàwọn fẹ́ ṣe náà ni pé wọ́n fẹ́ gbàjọba ẹ̀yìn ti mà àbí ẹ̀kọ́ ni ní gbogbo ọ̀nà pẹ̀lú agídí àbí pẹ̀lú dìgbò ọ̀nà méjì náà ni pẹ̀lú agídí pẹ̀lú dìgbò méjèèjì lásán bá nà lò ìdìgbò láwọn kan fi gidi mo ti wa àbí ẹ̀kọ́ ni tẹ́ẹ̀bá ti lè gbà yọ́ka gidi torí pé ẹ̀fẹ́ gba ojúbọ̀rọ̀ fẹ́ gba ọmọ lọ́wọ́ èkó ọyìn nìyẹn the next thing ni pé kájọ gbé pẹ́rẹ́gì kaná fúnra wa kò yíba yìí sí ṣẹ́rí jama'atu al-sunnah wal jihad tí ń bẹ̀lẹ̀ àwúsá àwọn náà bẹ̀rẹ̀ láti bí ìjà pẹ̀lẹ́ wọ́n bẹ̀rẹ̀ láti bí ìjà ibi ìdìgbò náà ti bẹ̀rẹ̀ àwọn Boko Haram ni mo ń pè bẹ́yẹn nítàwọn máa ń pèrà wọn ni jama'atu al-sunnah wal jihad Boko Haram làwọn máa ń pè wọn àbẹ́ẹ̀kọ́ ni ìjọba ń pè wọn àti gbogbo aráàlú lámọ̀ wọn sí wọ́n bẹ̀rẹ̀ láti bí ìjà ẹni tó bá rò pọ́n bẹ̀rẹ̀ láti bí ìjà sí mistake gan ibi ìdìgbò náà ti bẹ̀rẹ̀ wọ́n sì wọlé nítorí pé ẹni tó fẹ́ ṣe gọ́ọ̀nà nígbà yẹn ó rí pé wọ́n pọ̀ ó dẹ̀ lọ bá wọn pé òun ní ìdìbò wọn ó yìí sàdéhùn fún wọn pé tóun bá débẹ̀ wọ́n sì ṣẹ̀ríà kódà wọ́n fún ní kọmíṣánà wọ́n fún léèyàn kan kó fún nípò kọmíṣánà nígbà yẹn ó sì fún ìgbà tó débẹ̀ tí ò padà ṣe nǹkan tí ó láyé tó sàdéhùn fún wọn pé wọ́n ṣe mọ́ tí wọ́n rán létí tó yarí tó etí burúkú sí wọn ìgbà òní wàhálà bẹ̀rẹ̀ ẹ̀tí ọ̀nà sáà so kéèsẹ̀ páwọn náà so ọ̀nà méjì ni ìkwánù mọ́ ń gbà ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà dìgbò tẹ́ẹ̀bá ti wá lè gbà yẹn wọlé tẹ́ẹ̀bá ti wá lè gbà tábà ti rípa alágbára the next thing ni pé agbègbè jà yín torí pé àwọn fẹ́ gbàgbára iṣẹ́ ẹ́ nítorí ma pariwo tẹ́yìn òfin ma gbàtẹ̀yẹ pẹ̀lú ẹni pé ṣẹ̀ríà ní ṣẹ̀ríà ní ṣẹ̀ríà àwẹ́ẹ̀kọ́ ni ẹ̀ẹ̀ ma ti gbàtẹ́yìn fi ṣẹ̀ríà tẹ̀yìn ẹ̀dìbò fún wa á ṣe ṣẹ̀ríà fún yín ẹni mọ̀ fún àṣẹ̀ríà ṣẹ̀ríà tẹ́yìn náà sáré tẹ̀lé ẹlẹ́yìn ṣẹ̀ríà ṣẹ̀ríà bẹ́yìn ṣe ṣẹ̀ríà nìyẹn tí bẹ́yìn ṣe ṣẹ̀ríà nìyẹn tálẹ́ fi yẹn jọ àwọn lọ sáájú yín níbi gbogbo àwọn nǹkan yẹn ẹ̀dùn ọ̀nà sáà sí tẹ bá ti ẹ̀dẹ́lẹ̀ haúsá wọ́n tẹ mọ́ fi ṣẹ̀ríà campaign fún wọn púpọ̀ àbí wọ́n fi ṣẹ̀ríà wọ́n fi ṣẹ̀ríà wọ́n fi ń kó wọn ní wọ́n fi búrẹ́dì ṣẹ̀ríà wọ́n fi ń kó wọn ní ọmọ ẹ̀bẹ̀ gan láwọn òkè ọyá mẹ́ẹ̀ so ibà yìí sí àìmẹ́yẹ ẹni tó ti sọ bẹ́yìn náà pé kẹlọ dìbò fún kẹlọ tẹ̀ka fún tó bá di president yóò ṣe ṣẹ̀ríà àbí abẹ́ ti gbàgbé ni ẹ̀sìn wo fi gbà pé ẹ́ àìmẹ́yẹ náà ni láti ní kẹlọ dìbò fún pé mùsùlùmí ni mùsùlùmí wa náà ni àbí ẹ̀kọ́ ni tẹ́ẹ̀kan lọ kó ẹni ẹlẹ́ni sínú òfò lásán wàláì báwọn kírísẹ́ni bá ń ṣe kírísímásì yóò kí wọn yóò congratulate wọn gbogbo nǹkan láyé ní ṣe àbí kódà yọ wọ chọ́ọ̀chì dánwò àbẹ́yìn èrí wọn ni àtàwọn ọlọ́sùn àtàwọn oní gbogbo ẹ̀ àbẹ́yìn rò discriminate against religion kankan ni gbogbo èèyàn ni nítorí pọ́n gbà yí pé president gbogbo Nàìjíríà làwọn so yíba yín sí ẹ̀rí tó bá ti dàsìkò ọdún wọn ẹ̀rí tí wọ́n sọ yí pé ẹ máa gbọ́ ní ìṣòwò sọ pé president kí àwọn Kánò kú abẹ́ẹ̀kọ́ ni <laughs> èyí wọn ta pẹ̀sì létí yín báyìí báyìí àbí èyí náà sí ṣe ń bẹ́sẹ̀ mú àbí ẹ mẹ́rin tí àwọn ọmọ ìyá yìí sí kí okó parun nítorí pé kẹ́yìn sì lè gbádùn nítorí pé kí mùsùlùmí lè gbádùn àbí kẹ́tẹ́ torí kí Islam lè gbádùn àmọ́ torí kán lè bàmẹ́yà àwọn mùsùlùmí jẹ mọ́ àmọ̀wá orí ayé yìí àmọ̀ fi bàlùkì àmọ̀ àwọn wa jẹ́ so ó ní pé ah, eléyìí báyìí tẹ́ bá tí ń ṣe bẹ́ẹ̀ àwọn ìṣòwà nù ni so ilé ọ̀rọ̀ tí asanubana nílé ni switch tó deliver nígbàtí wọ́n ń ṣe ogún ọdún alifuwanu simu ẹ ti di báyìí náà nísìn náà kí ní kàtún bẹ́ o ẹ kíyèsí dáadáa o àwọn ẹlẹ́gbẹ́ ní máa ń celebrate ya pé ọdún mẹ́wàá a pé ogún ọdún a pé kí ní kan sẹ́ pé àwọn alifuwanu náà ń celebrate gbàtà pé ogún ọdún yìí àbẹ́yìn yìí mà ní a pé kí ní kí 20 years anniversary 50 years anniversary gbàtí kàtàwà wà lẹ́mẹ́sẹsẹ ni wọ́n ṣe 50 years anniversary àké fún wọn títí títí gbà yẹn pé 50 years anniversary tẹ́fẹ́ ṣe yí bídíà ní kọlẹ́rì kankan bí i àwọn sáláwọ̀ ẹ́dàsì náà ni àwọn ẹ́dàsì ti wí àwọn ẹ́dàsì dẹ̀dẹ̀rẹ̀ wo lórí tí ò lẹ́rì lélẹ́ ìmìnàl àyàt nínú àwọn ọdún lọ́wà bídíà dẹ̀ ni kò sí iyèméjì mẹ́ àbí ẹ̀kọ́ ni fàtàwà olùmọ̀ okùn kẹ́kẹ́ lórí ẹ̀ àwọn ará bí ò gbọ́ wọ́n ṣe 50 years anniversary ẹ ti understand so nítorí àsìkò tó ti lọ lálẹ́ yìí ṣe ti rí Hassanul Banna ó dá aburú tó pọ̀ lẹ̀ gan nínú Islam kódà níbi tí aburú ẹ̀ pọ̀ dé bí tó ní agbára dé Hassanul Banna níbi dáẹ̀wà rẹ̀ tí olóhun ṣe ìpèpè rẹ̀ tó lóhun ṣe nígbà wà nílé ayé kò sí yàtọ̀ níbi dáìwà rẹ̀ láàrin ìfi àwọn masáìlù tawhid tó ní ṣe pẹ̀lú iṣẹ́ Ọlọ́run bá lọ́kan nínú ọ̀rọ̀ ìbádà ẹ́ àti ìmá tẹ̀lé àwọn annabi Ọlọ́run bá tí sí òjíṣẹ́ Ọlọ́run bá nam àti àwọn kílẹ̀ ń pè ìròrí àwọn súfí nkankan so dáwà rẹ̀ sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ pé ilé báyìí ni ìpè tàwídò ilé báyìí ni ìpèpè àwọn níbi ọlọ́run bá o ilé ni pèpè àwọn súfí o ilé ni àwọn ìlànà àwọn súfí dáwà rẹ̀ sí yàtọ̀ láàrin gbogbo orú nǹkan yẹn ó jẹ gbogbo ẹ̀ papọ̀ ni Hassan al-Banna gbogbo alátìmọ̀ yìí pé ni àbí súfí ni tó gbọ́wọ́ lórí tọ̀ríkọ̀ hasọ̀fíyà bẹ́ẹ̀ni ó gbọ́ lórí tọ̀ríkọ̀ àsọ̀fíyà dáadáa yìí sì máa lọ síbi sàárè sàárè sheikh alhassofi níjọ thursday mo ń bọ̀ wá síbẹ̀ inṣàlọ́ níjọ thursday sí máa lọ ń sàdúwà mẹ́ ìsì máa káwọn èèyàn lọ síbi sàárè kùbúrí ni Hassan al-Banna kò pamọ́ nínú tíra ẹ̀nà láti rí ìsì máa ń ṣe mọ́lídù sẹ́gbọ́n tẹ́fẹ́ wọ́n kò mọ́ yàí lẹ́nu tẹ́ bá rí àwọn ti bí náà ti ń ṣe lálátùlù kọdírì wọ́n bá ń lẹ̀ ní ẹni tí tó wá ń ṣe lálátùlù kọdírì tí gbogbo ń sì rí pé àwọn eléyìí ṣe lálátùlù kọdírì ẹ̀yìn sọ pé ẹ̀ tó kórìíra wọn náà ọlọ́run ṣàánú wa o so ibà nísìn kódà Hasan al-Banna àwọn ọ̀rọ̀ ṣírkù àwọn ọ̀rọ̀ ẹbọ ọmọ ń jáde látọ̀rọ̀ Hassanubana gidigan gidigan orí ẹni máa fi parí lálẹ́ kékerọ́ra kà fún yí ọ̀rọ̀ ẹbọ tí ń jáde látọ̀ ṣẹ́rí gbogbo nǹkan tí búsẹ́rí ṣe nínú búrúdà yẹn Hassanubana náà ṣerú ẹ̀ o àgidigan súfí lẹ́yìn súfí gidi ẹ tálẹ́rì tí ó jẹ́ súfí tù dì kọ́ tí ò ní sẹ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ súfí tù dì kọ́ súfí gidi ni ò kése súfí àkọsẹ̀bá bí àwọn ẹ̀yà bí àwọn bàbá tó pé wíìdì lásán àìkẹ́sẹ̀ elé elé elé ìran lásán tó rẹ̀ tó bá wọnú súfì gan tó wọnú odò súfì tó wà sọ́lá <laughs> nǹkan tán pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ tán pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ tán pè ní súfì gẹ́gẹ́ òun náà ni kí ẹ gbà pé gbogbo nǹkan lọ́lọ́run kí ẹ sì gbà pánà bí ọlọ́run ni kí ẹ sì gbà pánà bí ilé forí jẹyàn kí ẹ sì gbà pé yẹn lè pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ìtàn pè ní súfì òjò báyẹn tẹ́kà ń tọ̀ pé tó ṣe láyé lára lọ́wọ́ bí àwọn bàbá bàbá wa àwọn ìyá ya tán ẹ̀dá kan mọ̀ àwọn bàbá bàbá àwọn ìyá ìyá wa gangan wọ́n ti gbẹ́bọ lé àwọn gan lọ́wọ́ tí wọ́n ń pe tó ń pe nǹkan bí àtọ̀fọ́ lọ́wọ́ táwọn òsì mọ̀túnmọ́ táwọn ń pè. kò yẹ báyìí mo ti ka inú àwọn kọ̀sídà àwọn ti kọ̀dìríyà bí ìrí tán pé Abdulkadir Al-Jilani àbí táwọn òsì mọ̀ pé Abdulkadir Al-Jilani pè ẹ́ ó ní yá Abdulkadir ya walida ummil khairi la tansani eh wọ́n ma fi ń gbèǹde àwọn kọ̀díyà orin yìí tó bá fẹ́ gbèǹde wọn mọ́ ń kọ́ wọ́n tó ọmọ lúbà nìsì ya abdal kadiri ya walida ummil khairi la tansani tìǹgbẹ́ tìǹgbẹ́ wọ́n ma ìtàṣe ń pè bẹ́ẹ̀ ni pé a pè rẹ̀ abdul kadiri a pè rẹ̀ bàbá ummil khairi má wa o má wa o kí yàn dájú kọ́ yàn báyẹn kó fọ́lọ́wọ́n bá tọ́ dáálẹ̀ kọ́ mẹ́gbẹ́ Abdul Qadir kọ̀ bá wọ́n gbàgbé yíò wá kú kọ̀ ara rẹ̀ gẹ́rì so ẹ jẹ́ ká pa ẹ̀tàn tì bẹ́yàn bá sọ̀rọ̀ yóò kú bẹ́yàn bá sọ̀rọ̀ yóò kú ẹ̀tí ọ̀nà sáà rẹ̀ sí so ká fèsì reality ṣe rí gbogbo àwọn jágbajàgba pátipàti tí wọ́n kàn gbé fún wa láwùjọ tó dọ̀tí tán pè ní ìsìlámù yìí wàláhì ìmọ̀fọ́lọ́bà búra rẹ́dẹ̀rẹ̀dẹ́ni gbogbo àwọn ènìyàn tó náà tó rò pó ní súnnà ni wọ́n tó tó farajọ ní súnnà yìí àwọn náà rẹ́dẹ̀rẹ̀dẹ́ tààrà àwọn modernized refined Sufi refined one làwọn lọ gbé wá fún yín kí ni Hassan al-Banna sọ tàbálọ̀ wọn tíra kan bẹ àwọn ìkwánù gẹ̀gán lọ́kọ̀ wọ́n pè ní Hasanul Banna bí àkọlámi talamizatihi Hasanul Banna bí àkọlámi talamizatihi ní page 70 to 71 kí lábá sanúbán sọ ó ní hadhal habibu ma'al ahbabi qad hadara wasamaha alkulla fi ma qad madha wa jara ó ní habibu eléyìí ni olólùfẹ́ anabi sallallahu alaihi wasallam ma'al ahbabi qad hadara pẹ̀lú àwọn olólùfẹ́ wa yòókù náà gbogbo wọn ti dé sí jòkó mọ́lídì wà báyìí o wàsá mahal kulla fima qad madọ́ wà járọ̀ wọ́n yìí ti bẹ̀rẹ̀ sí máa sàmójúkú wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sàforíjìn fún gbogbo èèyàn tí ń bẹ níbi mọ́lídì lónìí anabi ti dé pẹ̀lú àwọn olólùfẹ́ wa tó kù wọ́n ti dé bí mọ́lídì wà báyìí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa sàforíjìn fún gbogbo èèyàn fíìmà kọ́dù má bọ̀ wàjárọ̀ lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tàà ti ṣẹ̀ sẹ́yìn wọ́n ti ń kórí jìn wọ́n báyìí ẹ kú orí rẹ̀ yìí tẹ́wàá mọ́lúdù yìí azanubana ń ṣe mọ́lúdù débi pé ó tún gbà pánẹ́bì máa àtẹ́ndì mọ́lúdù òun ó sì gbà pé ní abánẹ́bì ṣe máa àtẹ́ndì àrẹ́bì máa àforíjìn fáwọn ẹ tí ẹ̀ kan bẹ tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn fọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala bí yàtọ̀ fún ọlọ́wọ́ bá Allah sẹ́nì kan bẹ tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn ó ní wasamahal kulla wasamahal kulla fima qad madha wa مع الأحباب قد حضر وسامح الكل فيما قد مضى وجرى èyí ni olólùfẹ́ wa nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn olólùfẹ́ tó kù wọ́n ti jọ dé bí eléyìí náà wọ́n kẹ́ ẹ̀ẹ́ ẹ̀kábọ̀ oúnjẹ ojúlọ wọ́n ti dé ẹ̀ẹ́ tí ó ma gbẹ̀kẹ̀ wọ́n ti dé ẹ̀ẹ́ ẹ̀kábọ̀ èyí oníkẹ́ lọ́dọ̀ èyí oníkẹ́ so yíba ní sí so kọ́lọ̀ bá kó sànà wa so eléyìí báyìí náà àtẹ́rú ẹ̀kù lọ́dọ̀ Hassan al-Banna nítorí pé súfí lòun náà tóun náà tó gbọ́wọ́ súfí dáadáa tó sì di mọ̀kọ́dàm lójú ìlànà súfí tóun náà sì máa lọ sàbẹ̀wò sáré lọ́jọ́ tọ́ọ̀sì so ibi ni a dùn sí lálẹ́ yìí inshallah nínú Hassan al-Banna ilé tí à ń bábọ̀ inshallah tó bá tún di lọ́la títí yóò fi yí àwọn èèyàn nǹkan tán pè ní al-ikhwanul muslimun ṣe bá yìí sí wallahi nǹkan tán pè bẹ́ẹ̀ ó ní agbára gan ẹ̀yin ò lè mọ̀ wọn munafiqun ni wọ́n ṣe rí bá ṣe ń bá yín ló ń ta yẹn mo fi ọlọ́wọ́ bá tẹ́ mi bẹ̀lọ́ ẹ̀bùra wallahi bá ṣe rí kọ́ nìyẹn nínú bá ṣe rí kọ́ nìyẹn nínú ṣe bá yìí sí so ojú méjì náà bá fi ń bá wọn yẹn lò àwọn náà nẹ́bẹ̀ sọ mo ti sàlàyé ẹ̀ síwájú ṣùkọ́lọ̀ bá kó sànú àtọ́ bá rò pé ẹ̀ eh, kíníkà àwọn jẹ̀ tó bá ṣe ń kú yọ́rọ́ ni òun gẹ́gẹ́ lọ́mọ tẹ̀kíyà yẹn lójú lọ́mọ nífàkì yẹn lójú ẹgbẹ́ ọ̀nà sáàdùmá yìí yóò mọ̀ wá mara díẹ̀ díẹ̀ tí ó fi fàwọ́ so ká sọ́ra o ká sọ́ra o ká má gbà tàn jẹ rárá kọ́lọ̀bà lè gẹ́lá kí ó dàkú kọ́lọ̀mọ́ jẹ́ kí àwọn èèyàn tán jẹ́ onítànjẹ láwùjọ kọ́lọ̀mọ́ jẹ́ kátàwà jẹ ó dàkọ́ jẹ́ sí pé àwọn ojú márùn-ún mẹ́fà méje lọ lórí sàlàfíyà mahdọ̀ lórí sàràfíà kó hà lórí ìlànà àwọn ẹni ìsáájú tó clear tó makanga wàláì ó pè kẹsì mẹ́ntẹ́nì ara yín lórí ìlànà yẹn ju pé kẹ máa wo pípọ́ èrò lọ ẹ̀jọ́ ọ̀nà sáà ju pípọ́ èrò pípọ́ èrò pípọ́ èrò kì í sẹ̀rí o ẹ má jẹ́ kí pípọ́ tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ rárá ṣe bá ní sí so ẹ̀yìn in tó jẹ́ pàtàkì òun náà ni

mọ́ rò pé ẹ́ eh, la tastawhish bi kathrati al-haliqin wa bi qillati wa bi qillati an-najihin má jẹ́ kí kékeré àwọn tó fẹ́ là má jẹ́ kó kó ìṣúṣú bá ọ má jẹ́ kí púpọ̀ àwọn tí ó parun má kó tàn jẹ la taghtar bi kathrati al-haliqin wa la tastawhish so má jẹ́ kí kópa àwọn olùparun má jẹ́ kó kó tẹ̀jẹ́ báyẹ má jẹ́ kékeré àwọn tó wà lódodo má jẹ́ kó ìṣíṣú bá ọ lórí pé sódodo wà lélẹ̀ ibi ẹ̀rí wọn mà kéré so yẹn kọ́ ló fi ń ṣe òsùn wọn tí kí bá ṣe àkìtábù ọ̀sánlá ìfàdé sálàfí àlùkùnmà tó wa àbádẹ̀ mọ́ ń sọ níparí pé gbogbo tẹ́ bainana wa bainakum kutubu síra ní sí so tàhádì ni challenge ni lájọ́ tàbí ń sọ náà wọ́n rí nǹkankan sọ síra ní sí wọ́n rí nǹkankan sọ wọ́n bá parọ́ ń gbà mí wọ́n jànú ń gbà mí wọ́n bá jànú ń gbà mí wọ́n tẹ̀rẹ́tì ń gbà mí wọ́n fagbára ayé wọ́n fi tẹ̀rẹ́tì ń gbà mí orí wọ́n àwọn nǹkan jagbajagba tí ò ti ràn wá kankan ni ò ti ràn wá rárá ò ti ràn wá tó kọ́ lọ́wọ́ kó sànú subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh